opposite be there, kí ni good You know, opposite good bad ó di wa so àwọn ti ẹ̀fẹ́ gbà àwọn ti ẹ̀fẹ́ gbà ìrọ́lá yìí rárá mọ́ ara o gbogbo bá ti di tí wàá pè súnà opposite bí dáa ni ó di wa ó di wọ́n pè be there? opposite súnà ni so kò sí bí dáa kẹtọ́ dáa lọ́dọ̀ tí wọ́n rárá ọmọ sáà fọ̀rọ̀ yìí wa. نعم أو تقرير قوله أخوف ما أخاف عليكم أنا بني نتم كاملات فوي نتم بملاب فوي أخوف ما أخاف عليكم شرك الأصغر أنا بقول كري أنا بني ما صلى الله عليه وسلم كما هو صحابة صلى الله عليه وسلم kuma ikpe wọn tí mùsùlùmí tó sì bọ bá ikú sì gbígbẹ ti di ìpolókù mùsùlùmí báyìí kọ́ wọn kátólì mùsùlùmí bí ẹbọ ńlá kọ́ wọn bọ̀gún kọ́ wọn máa yàrá dáàlì lọ́bí yìí ẹnìkan lọ́ní kó búra wọ́n ni mo fi bọ́ọ̀ búra ọwá ní ara ọ̀ ìtọ́lọ́ ọmọ tẹ fògú búra wọ́n ni ìtúgbò ń tòsí náà ọjà agbo ah, rẹ̀ náà ògùn ni agbo rẹ̀ máa péré ní kíni rà gbínà gbé ewu fìyí kọ́wáì ẹnìkan lọ́kọ̀ọ́ pé mo fògú búra ilé yìí ṣírkì àbí man ahla fi gẹ́rì láyé àbí aṣíraka àbí owó àdìsímọ́wó kan fi sẹ́nu pé ajé ni ó ti ṣubọ́ ó di yẹra gbogbo lẹ́yìn láti gbìyànjú láti gbìyànjú sí ṣètọ́n ó di yẹra pé àti máa bọ̀gún àti máa gbé ajá méjì àti máa forí kalẹ̀ fún òsà ó mọ̀ sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ló ti máa àwọn bí àwọn wẹ́wẹ́ wẹ́wẹ́ àmìlọ شرك الأصغر نعم وعليكم السلام شرك الأصغر ìjọba ẹ̀sìn gbà gẹ̀rẹ̀ ní àfa ó di wa wọlá ọ̀tá àmọ́ àfa mi tó wá kó bá láàrin ẹ̀ pé ah bẹ́ẹ̀ lọ ó sì bá yẹn gbọ́n láàrin ẹ̀ pé gbàtọ̀ búra pẹ̀lú ògùn yìí àbúrò ọ̀sẹ̀lẹ̀ sí ọgbẹ́ lọ́lọ́pa láàrin ẹ̀ ká gbọ́ ó ti di sílẹ̀kọ̀ lágbà ẹ̀ǹtì ọ̀pọ̀lọpọ̀ tó máa búra pẹ̀lú ẹ̀ àníyàn wọn nìyẹn àwọn èèyàn lọ́fà pé bá kó búra pẹ̀lú ògùn ó fara mọ́ kó pẹ̀lú ọlọ́ọ̀ba bí kó pẹ̀lú ògùn lọ ó fún ògùn ìjọ di wa kó ní jẹ eh, Abdullahi bin Mas'ud radiyallahu ní kí n búra pẹ̀lú ọlọ́run lórí ìfẹ́ ó fi ọ̀dọ̀ òun jù kí wọ́n búra pẹ̀lú nǹkan mi lórí òótọ́ lọ kó wọn ní gbogbo ajé ni lórí òótọ́ ìfẹ̀yẹ́ ju ẹ̀fẹ́ kí wọ́n búra pẹ̀lú ọlọ́run lórí irọ́ ó di wa wallahu ta'ala alam naam. أخاف ما أخاف عليكم من قاف بفين الشرك الأصغر أنا أبوك كريم ìṣòyìnlá ànú ní kíwá náà ìbọ̀gbẹ̀gbẹ̀ ọ̀kára àgbìyà onílẹ̀ síkárì ni onílẹ̀ síkárì ni ó ní akhawafu ma akhawafu alaykum ala khitab lil muslimin ọlọ́run àbílẹ̀ bá mùsùlùmí lọ ni إذا المسلم هو الذي يخاف عليه الشرك الأصغر المسلمين الأنبياء يقول شريفهم ويكون على ليس لجميع الناس يعني yáà máa ọ̀sẹ̀ bọ́ ń bí ẹ̀kùsí nínú ẹ̀ ó di yé wa kọ́ọ̀lù rìyà gbọ́lù rìyà o mùsùlùmí mi nà rúhù yá wọn náà ní dáadáa láti fi kéèyàn rí nǹkan kéèyàn wọ nǹkan bẹ̀rẹ̀ rọ́à yùrọ̀ yùrọ̀ ee wọn náà ní dáadáa bí rọ́à yùrọ̀ yà rí nǹkan mọ́sàrì yá wọn náà ورياء انت رياء ان يعبدوا الله ليراء الناس يمدوه على كونه عابدا كان رياء يا ان يعبد الله كما جنس نوبا ليراء الناس او يعني باري يمدوه كل ما يقع لا بد عبدني وجا عبدني على كونه عابدا اه لا وجا اه مجرد عبدي لو جاي يجي ناغ مجيورو wíwé gbogbo báyìí lọ dáre ọ̀rọ̀ àníbi dáwọ́dà ní gbà ọmọ yẹn lọ dáre àwọn wọlé ní sí ọmọ yẹn lè bá yí ni. وليس يراد أن تكون إبرة للناس kí gbé ń ṣe ìbádà ìfáwọn èèyàn kí gbé ń ṣe ìbádà ìfáwọn èèyàn ọlọ́run náà ní ṣe fún a máa ń sí káwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ ní fún ìbá yìí ní ẹ̀sùn yàtọ̀ ọ̀rọ̀ níṣì ní àmọ́ fún àwọn èèyàn yìí òun ó di yé wa ó mú sàfọ̀rọ̀ yìí wọn náà bá dànáwó lọ́wọ́ aráàlá záàlìkà ọbẹ̀ sí báwọn èèyàn ní bàtàna ṣirkùn akbar àkókò ṣirkùn láni tí báwọn èèyàn ní jọ́sìn fún ni wọ́záìrò àna ààbà àrà sídìlù wọ́n lo rìá fún gbogbo ẹ̀rí ẹlẹ́gbẹ́ ìkíní pé wọ́n rí wọ́n gbọ́n pòun wọ́n gbọ́n pòun ó di òun náà ó wà nù rìá ayé yẹ́kùtù bí ìbẹ̀rẹ̀ fi iye ayé sùmáwò náà sùn yẹ́sùnú alẹ́ ìjọba yẹn pé kí yẹn bàbá kọ̀ pé ah ọgbẹ́ni yẹn Allahu akbar akọ́gbọ́n ìgbà gbọ́n ń gbọ́n rẹ̀ ṣíkẹ́ kúlùbà ní fa'áàdà dákìlù sí ríyà ní yẹ̀sùwánú ríyà التعبير بالرياء من باب التعبير بالأجلب ìjọ́ mi lo ìyáwó ni pé òun làwọn yẹn máa ti jùkọ́ yẹn máa rí yẹn àmọ́ wọ́n lọ́wọ́ yẹn gbọ́ ẹ gan àwọn àkàrà yẹn gbọ́ أما إذا أراد بإبرتي أن يقضي به الناس به فعافيها فإذا هذا برياء أما نقول ينسي بعد يعني كون يلي قصيهم أو أو عنيفة ó bẹ́ẹ̀ ṣe ó fi káwọn yẹn lè bàá rí òun káwọn yẹn lè bàá rí òun yàn káwọn yẹn lè bàá kúṣe òun ni ilé ìkejì rẹ̀ yà wẹ̀. ìgbàgbọ́dọ̀ mi ẹyẹ ilé ìbílẹ̀ ẹyin kí káwọn yẹn bá yín káwọn yẹn lè bàá gbá bọ́n ti máa ń ṣe ìbádà ni ó kì í ṣe wọn dáadáa lórí ikú dáadáa káwọn yẹn lè bàá rí gbá bọ́n ti máa ń rúkú ni o ó ní máa ń sálọ̀ lá ni o ó di yàtàdì káwọn yẹn lè bàá kọ́sẹ̀ rẹ̀ ni هذا برياء بل هذا من دعوة إلى الله عز وجل بل إليه وأنه دعوة وأنه دعوة قضي وما ستكت هو أما عن ما أوفت من تلك أخونا أميري wani sinna hali a tsaye sinna hali àwọn mara méjì hasanu ta tsaye wani baba ganin salwala baba yawa wasu bala ila da kuma rubuta ma ni kan kuma baya kiriya baya malwala sai kudi wala umar baba baya tsaye baba ẹ̀dàkùn gbẹ́gbẹ́ wà àlùwàlẹ́ mi pẹ̀lú àwọn spain wọ́n mọ̀ lọ́la ṣe mò ń sọ pé mo mọ̀ lọ́la ṣe ju ọ̀run nù láfẹ́ mọ́ sábà láì ó wá sí dáadáa ìṣẹ́jú bá ti dẹ́ ó wá sí dẹ́ dáadáa láyé ẹ̀yọ́ mọ́ ọ̀rọ̀ ti yé ni ìmọ̀ lọ́la ṣe ó di ó di pé ọ̀rọ̀ so ni kúnlẹ̀ bá kó tiẹ̀ ní wọ́n ti fún bàbá yẹn عليا والله تعالى عالم نعم بل هذا من باب الدعوة إلى الله عز وجل ليه وأنه في الدعوة لله عز وجل أن الدعوة بوسائل السي هذه ما فما تدعوا كان قد يقول أما السيل السي هذا السيل لا أقول يا ربي أبجوه ينفوه kálí náà ọ̀nà sẹ́ndì rọ́wá ní adúmọ̀nkì wákàtí mara hàn jẹ́ ń tún ní odò níwájú ilé rẹ̀ ni tí ń wẹ̀ ń bẹ̀ lẹ́ẹ̀mà lójúmọ́ àfojúdúmọ́ wá fún ẹ̀ tẹ̀m sí rèé dáhùn sáfìlì rèé àmọ̀ fìlì àríkẹ́ kọ́ ni pé tí wọ́n wẹ̀ ń bẹ̀ lẹ́ẹ̀mà lójúmọ́ ìtẹ́kẹ́ kan wà ní ara ẹ̀ mọ́ nǹkan àárín àlejò àti ìwájú àjọ márùn-ún wọ́n fún ìṣẹ̀rẹ̀ mọ́ bí ẹ̀ mọ́ sí wẹ̀ rárá o ó ní bí ẹni tí kò ní lọ́wọ́ tí wọ́n ń wẹ̀ ní odò yẹn lẹ́ẹ̀mọ́ àrùn ojúmọ́ ṣé ìdọ̀jú kan wà láwọn ní bẹ́ẹ̀ nígbà tí wọ́n gbà bọ́ọ̀sì máa ìfẹ́ rẹ̀ dànù ni ó yé wa ní yóò ní kà ń bẹ̀rẹ̀ rẹ̀ báyìí gbàná àdìkà ní àbílẹ̀ gbẹ̀rẹ̀ àdìkà ni tọ́lá bí ń lọ nínú ẹ̀rùn tó mú igi tó fi gbá igi tó fi gbẹ káwọn ewé ẹ̀ bá ń rẹ̀ bá ẹni ẹ̀sìrín dáwà ó ní mọ̀ sí lára wọn ó mọ̀ yóò díẹ̀ wà wallahu ta'ala alam náà إليه ورسوله يقول فعلت هذا الفعل أمو به وتعلم الصلاة عليه مسلايف مسلايف مني قال بقى قتلي مي قال بقى قبوضي ما تكون حبيب أبي يكرم جنائز يوم جنائز ما فيه تكبير على قوة عاكي فرق عبي tẹ̀bí ẹ̀rẹ́ kejì ákè sọ́dún Ibrahim àdébí máa kìsókè gbà mí ìlú kìsókè gbà mí ó rí wa lọ́pàá káwọn yẹn gbà máa tún káwọn yẹn gbà máa ń ké mi tún ké wọn kí sókè gbà mí kí wọ́n akẹ́kọ̀ọ́ yẹn ó rí wa Wallahu ta'ala alam ìdílé ara àfáà lọ́wọ́ kí sókè ẹ̀mẹ́rin kò sábúrú ni àwọn náà sì káwọn yẹn lè bá akọ́sẹ̀ ní kí wọ́n bá máa tún ké yẹn. ورياه ينقسم قسمين رياء ní dúkànà ti ìbádà ìgbà ìbádà jẹ ìbítàlì ìhìlì ìbádà kuma lọ́rọ̀ jẹ ìlà kìsìmí ó kúsọ́nà méjì ó lè ríyá mi kìí ọgbàgbà jẹ aláwọ̀l aláàkọ́nù ìpìlẹ̀ ríyá ayẹ kọ́nà fi àtúrò ìbára ìpìlẹ̀ ìbára yẹn gan láti tó bẹ́ tiẹ́ tiẹ́ gan ti kárí mi ni ayẹ káàmà lè ta àbúrò ríyá báwo tí nígbà tí máa fi bá àyè gan ìfẹ́sẹ̀ tí lábẹ́ kùrán ni wọ́n ní kí n ké fún kọ́lá àwọn ps ọ̀rẹ́ ọ̀nì ọ̀rẹ́ àdé ń ké fún kọ́lá àwọn pé àábì ní ní àti láti bẹ ibẹ̀ ìpìlẹ̀ ìbára àyè gan kíníkíní òun gan tíárì mi ni fa'áàrà amọ̀rọ̀ òbá àti mọ̀rọ̀dúdú ní alẹ́ irúṣẹ́ lẹ́yìn báyìí báàtì ni irọ́ ni ìfúnni mọ̀rọ̀dúdú abi hurairah radiyallahu anhu fi sahih هو عليه سيدنا ابي هريرة رضي الله عنه هو عن ربي عطفه يعني مرفوعا هذا كلمة مرفوعا مرفوعا حديث الدولة بأسهم حديث الدولة المسلم قال الله سبحانه وتعالى حديث القدسيني النبي صلى الله عليه وسلم قال انا عدنا شركاء عن الشرك هو من مرة جبن نور قوله انا عدنا شركاء عن الشرك kọ́ ní èmi ọlọ́ọ̀ba múrọ̀rọ̀ ju kí ní orogún lọ mẹ́nà amílà amẹ́lẹ̀ adúgbà ṣiṣẹ́ kan aṣọ́dá tó bí má èéfì ìgẹ́yìrì tí bá ń ṣe kẹ́lẹ́mì lè bá èmi ló ṣe bá dà fún mọ́ ń ṣe kẹ́lẹ́mì lè bá yín òun kí lè bá kí òun ọ̀rọ̀ tó wọ ṣẹlẹ̀ká máa fi ilẹ̀ pẹ̀lú tó tọ̀ yẹn fẹ́ mu mi ò fẹ́ mọ́ ìwọ pẹ̀lú ẹgbẹ́ tó ń tó ń lọ́lẹ̀ bá ń tẹ̀ sí ìjà fún wọn afẹ́ni ẹlẹ́ẹ̀kejì kan an yẹ kó na ríyá òtọ́rì an ala ìbára ṣe pé ìbára yẹn ìrìyá yẹn àtidẹ́ntàlì ó bẹ̀rẹ̀ tó dàn dáadáa nítorí lọ́nà ní wọ́n ń sí lọ ní káwọn yẹn dé káwọn yẹn ń wo káwọn yẹn gbóhùn ọwọ́ àti àníyàn tó bẹ̀rẹ̀ dáa ẹ̀ tó fẹ́ dà ní aláàkọ́ yẹn àmọ́ ilẹ̀ system lọ́wọ́ àrígbá bí làwọn èèyàn máa wò wá sí yìí àníyàn rẹ̀ lọ́kítọ́rì accidental emergency ni ẹ̀rọ ìbáàdà ayé anil atala ìbáàdà lílá lọ́nà pé ìbáàdà yẹn láti tẹ̀lé rẹ̀ kí tọ́lọ́ ọba ni wọ́n láti tọ́lọ́ alẹ́ ìrìyà àmọ́ ìrìyà wọlé wà bá accidental ìbálòjì fàáza yẹn الأول أن يدائفه أن يدائفه ها كنا نفكني بذن ولي أن يدافعه كما استدانه wọ́n wọlé pé ẹ̀yìn ti dúró àwọn tààrí ẹ̀rọ bẹ́ẹ̀ ti fún mi ní wọ́n ti fún tó tọ́lọ́ ọba mi lọ yàrí ìṣètò ọ̀fẹ́ máa bá àjà òun náà tún bá wọ́n yóò dá sí àwọ̀ òun ti dànù fún azà láyà dúró eléyìí kókó padà ọ̀rọ̀ bá ìbádà rẹ̀ misaluhu àpèjúwe rẹ̀ rẹ́jìnà ìṣọ́lá rẹ̀ kàtàn ìrẹ́rẹ́ kírun ojú wa kí àkà òkè tuntun lọ́n ṣùgbọ́n jẹ́ ànínáṣọ fi rẹ́kà ti sàníyà nígbà tó kéré tó dé àwọn èèyàn wúdí rẹ́kà lẹ́ẹ̀kejì àwọn èèyàn bá wọlé dé fàásìlà fi kábíbi iṣẹ́ òní bá wúmọ̀ ọkùnrin bí an àtàlà rọ̀kọ́ òwò sòjòdó àwọn yòókù kọ́ ọmọ àṣùgbà àgbàg ìdínkẹlórí rùkú iye bu ẹkú pé wọn kó báyìí máa sún lórí ìrún ni bá sì máa bá rẹ̀ abúlé bẹ́ẹ̀ lọ ìdá dá fa àwò tó bá bá ti dáná fún sáyìn tó ti di kiri ní ẹnu ìfún tó bẹ̀rẹ̀ kẹfì yàrí ó lè yín fa iná ọlá ya dòrò ó kò rí kó palaba di anáwó kọ́bọ̀ bí jihad nítorí ó dìde ó ó gbìyànjú rẹ̀ jà ó gbìyànjú ó di wa bóra kan tó bá kó lọ sí múra ní ìlú ẹgbẹ́ lọ irun sílẹ̀ ìrẹ̀yà ọdún yà bí báwọn àbẹ́kì ìrẹ̀yà wọ́n lọ sí múra ìfẹ́ ìtàlẹ́kọ̀ lọ sí múra nìyẹn wọ́n wá rí gbogbo àwọn tó wà lẹ́gbẹ́ kábà tí wọ́n sunkún tí wọ́n sunkún bí mẹ́kàwá báyìí níbi láàrin ajẹ́lá aswad ibi ìbílẹ̀ kọ́ ń pè ní kíni bọ̀tízìm ibi kan bẹ láàrin ajẹ́lá aswad ibi ìbílẹ̀ kọ́ kábà ń pè ní bọ̀tízìm àyè gbàdúrà ní ìbàdí mẹ́kà tí wọ́n máa ní kéèyàn rí máa sòrò náà bọ̀tì ọgbà àjò ìbẹ̀rẹ̀kẹ́lẹ̀ yẹn máa dì má ara kàábà tí máa ṣe àdúrà ọgbà àti gbogbo àwọn ètò àrẹ gbé wa fún àwọn agbóhùn sọ̀rọ̀ wọ́n wá sí kó náà sọkún kọ̀rẹ́ kó ní ọlọ́run jùmí náà sọkún ọlọ́run ẹ̀mú yẹn ní sọkún jùmí ẹ̀sìlá bá ròyìn ọ̀rẹ́ wọn báyìí ìdí ọ̀rẹ́ rẹ̀ rẹ̀ ọlọ́run mú jùlọ náà ṣé àwọn ẹ̀rọ ọ̀nà ìsìnkú yìí ọkàtí ní wà lójú báyìí ọkàtí ní wà lójú báyìí olùkọ́ náà ti bú ẹkún nìyí wọ́n náà ti bú ẹkún nìyí ọlọ́run kún pàdé wa tí ẹ bá lọ sí àti gbàmí tí ẹ bá bá àwọn ẹ̀rọ ọlọ́run pàdé dáadáa ilé ìsìn àti kòyí máa nìyẹn wọ́n náà ah, ah, àwọn ẹ̀rọ ọlọ́run fẹ́ ti báyìí wọ́n fi àwọn ẹ̀rọ ọlọ́run bá nínú gbọ́mọ̀ pé ìgbà yìí ọmọdé ọmọ bí yorùbá rí ẹgbẹ́ rí yorùbá bí yorùbá ìmọ̀ tó ka òdodo ìdodo yorùbá ẹ̀ nǹkan ìdodo ọgbà mbẹ ní maka ìmọ̀ bá bẹ́ẹ̀ máa ń bẹ̀rẹ̀ sí i nínú aka kàwé yìí fún yà nígbà lọ bẹ̀ mí ewu tíra o nígbà lọ mọ owó wa ẹ̀ ah, ah. ẹjọ́ ọlọ́ọ̀fà náà lè bá ṣe ọba ìdìbò ìgbà ọmọ gbígbé bá nígbà lọ́gbà nígbà gbígbé bá ọlọ́wà kó sáà lọ́wà ọlọ́wà kọ́rọ̀ mùsùlùmí sọ́ọ̀sì dáadáa fún wa náà máa halẹ̀ máa mọ́ríkà lè gbé ọgbọ̀n kan ní ọgbọ̀n kan kìí dákẹ́rẹ́ àdúgbò نعم كلا ويلو جاري نعم الأول أن يدافعه كما تدانو وهذا لا يدره مثال رجل مصلى رقعة من كلا رقعة ثم جاء الناس, في رقعة جاء الناس يبدي لك دي وأصل في قلبه شيء من الله نقاره بأن أطال سرقوه أو السجود بسجود أو يبقى بكم سكون asúgbà àbẹ̀rẹ̀ ẹ̀yìn dáàsí àwọ̀ tó bá bẹ̀rẹ̀ sí dánù fi kára òkú tó dégún ẹ̀yìn náà láyé dúró kò ní ẹ̀yìn lè án náà òkà bí jihad akísmù sẹ́ni ẹlẹ́kìdì ẹ̀yẹ sẹ́rẹ̀sẹ́lá máa wò kú dàkún ààyè jìmà sí ọkọ̀ yẹn lámà yìí ó sọ fíjà fún ojú ọgbà fún ọgbà bá lọ́wọ́ àwọn ọkọlù mọ̀ amalan yóò ṣe ó fi ẹni ríyà gbogbo iṣẹ́ tí wọ́n bá ma lórí ríyà lórí ríyà ni ọwọ́ bá tẹ́lù ní kèké ni irọ́ ni ìfúnni ọlọ́ àtẹ́lẹ̀ kìíyà bí a gbìyànjú dúó kan kí n kó pẹ́ lórí dúó àwọn rukú àbí rukú wọ́n sujúd àwọn tàbátà àbọ̀ ń sunkún ààrẹ kúlù ọmọ ọba àbìtùn àbìtùn àti bá àtìlù kankanáà yóò díwà كده بقى لكن هذا هل هذا بطلان يمد الى جميع العباده ام لا لو نافع في ìbàjẹ́ yìí nígbà tí ó fi rákàtà akọ dáadáa rákà ẹlẹ́kejì ní ìyá wọlé tí wọ́n á rákà ẹlẹ́kọ̀ wọlé fún àbí à ìbàjẹ́ ló ti bá rákà ó ti àfọ́sì ti aláàkọ́ náà dábàá mi lọ wà nù ó di wa ó ní aláàrù bùtùlán ṣé ìbáde ìbàdẹ yamtaddu ila jamini ìbáda àmdà gbogbo ìbáda yẹn ló gbé kálá àkọ́kọ́ kí n kí dáadáa kó bá mi rẹ̀ dáa ibẹ̀ na kóòlù ilá yákàlù àádọ́ min hàlẹ̀ ilé ìtàkù sọ́nà méjì ilé ìtàkù níyàn ala awọ́lẹ̀ pẹ́pẹ́ ìbádà aláìkejì yẹn asómọ́ aláàkọ́ni amálórí aláàkọ́ni obíwa gbẹ́gbẹ́ni jahaisu láàyẹ̀ sí ìwọ̀ awọ́lùwò náà fọ́kọ́dà àṣọ́lọ́ pé ìbẹ̀rẹ̀ olùdá nígbà tí kàrí bàbẹ́ ìjọ́ àfẹ́ mi parí náà lọ́pàá fi ìbẹ̀rẹ̀ oye fàázi èkó lọ́ha fàásílà bẹ́ẹ̀ gbogbo orin gbogbo ìbádà ẹ̀ bàjẹ́ ذلك المثال الصلاة أتجوه إنه فالصلاة مثلا لا يمكن أن يفسد آخره ولا يفسد أوله إنه لا أتجوه كثيرا كي بحرية بجي ما فكي أفكره إنه إنه إن كان كنان إنه يجي أنا ما يتعبي لك مريني أبي لك أبي يجي إنه كناني ذور كناني أجي يوان وإنئذ تبكي الفترات كله يقول الجنة إذا ترعى رياو في أثنائها ولم يدافعوا في رياض أولي ثم دون كيرون لو في الكيدان قالوا الثانية أيكدي أن يكون أول إبادة منفصلا عن الآخر إبادة إبادة في الكارير jẹ́sì yẹ síwá wọlé ọdún àkùnrin pé ìbẹ̀rẹ̀ lè dá kíkọ́ lè mọ́dá ọgbọ̀n aláàbẹ̀rẹ̀ fún ìgbà rádá àti ìkárí àmà síkàríyà gbogbo bí rẹ̀ ọwọ́ sàáyì dẹ̀ ni kuma báadàwò àti ìjọba lẹ́yìn rẹ̀ ọwọ́ báàtìlù ẹgbẹ́ ìjọba lẹ́yìn rẹ̀ aláàpẹ́ ẹ̀dá ẹlẹ́kẹjọdá àkójúwé náà misal dalek ẹjọ́ lórí ìjọba omi ẹ̀tẹ̀ rìal ìyẹn ló ní 100 rìal lọ́wọ́ صدق بخمسين بنية خالد قوات سهراك ولو فكريات قرآن نية السهراء هنية لو فكريات سهراء أدابي ثم تصدق بخمسين بقتل رياء ملكني أنا آه كما لن نوم لكن بيجي من نوم مدو لوجلو kí ìyá rẹ̀ fún ìdíwà àwọn àkọ́ sí dáadáa nìkan wọ́n ní sísí ríàl ọwá ní yẹ fi yẹ fi mú lóòjùlọ wọ́n ti wà lọ sí aláàkọ́ yà ní àrẹ àbí ẹ̀kọ́ yìí amẹ́rẹ̀ kejì yẹn nítorí pé wọ́n bí yí àwọn yẹn pé kí ni mo lọ́wọ́ jẹ lọ́gbọ́jà lọ ọdún yóò yẹ ṣe bàbá mi kọ́bìrì yà fa óòlà mọ̀kúbóòlà aláàkọ́ tọ́kọ́ náà yẹn wọlé ìfàlẹ́ yà kéré mọ̀kúbóòlà ẹ̀rẹ̀ kejì yẹn wọlé tiẹ̀ ní ilé yàtọ̀ ọ̀rọ̀ àkọ́yàtọ̀ ẹlẹ́kìjì yàtọ̀ síra wọn فإن قيل محدث الرياء في أثناء الوضوء كما نسأل ولا لا سيال نباو بي الولاء أن يلحق بالصلاة ويبتل كله الولاء أي ريابه سوى فتي رجوع بكي أبيكو أفتي أو بصدقة بصدقة فيبتل ما أثر فيه الرياء فكت ìṣàrọ̀ rẹ̀ pé inú ìṣẹ̀rá àkọ́ ìnìkan àbí tó ti ní ìyá rẹ̀ kejì nìkan ni ìrìnà bàjẹ́ wallahu ta'ala alam kákàndínlẹ̀ àbí jawab yawani hal jawab ya hakamil hadha wa hadha méjì ló kó sínú ó lè méjì ló kó sínú يراك في الصلاة إن لأن الوضوء عبادة واحدة ابتلى بعض أعلى بعض bẹ́ẹ̀ni àlùwàlá yẹn yọ àfẹ́tì ìrun yẹn torí ìbáàdà kanáà ni ká súnmọ́ra wọn ó di wa lẹ́sẹ̀ tàbíhìrì kọlu ọdún ìbáàdà tó mùsùlùmá nítorí sì kéé gbẹgbẹ nígbà tó kàn fọwọ́ kàn fọ ojú nìsí kọ dáadáa níbi ọwọ́ níbi ojú kọ dáadáa nígbà tó wá débi ọwọ́ apá wàá sí kàwé àti pé ìbẹ̀rẹ̀ ẹ̀rọ ìdọ̀lá rẹ̀ débi ojú ìyá àti púpà débi ìyọ́ ti ti fi àríbi láti bi apá ẹ̀mí ọ̀dà ní gbogbo ẹ̀ ti kí náà níbi ìbàdàn ó ti yé wa gbogbo ìbàdàn kò ṣe dé ti pé kò lára wọn ó ti yé wa débi sọ́dáka ni ìyànnáwó lẹ́sẹ̀ kò sọ́láàtì yóò lọ́kọ̀ sọ́dáka bí tíkà kò ìyànnáwó lẹ́sẹ̀ kò sọ́láàtì min kulli wajhin wala sadaqa min kulli wajhin kidi bi yun ni gbogbo ojú ọ̀nà sàárà ní gbogbo ọ̀nà lẹ́nà ìdàkúnnà bìbùtùláàni ma asàlà sí ìrìyà wọ́n ní àà ọwọ́ nǹkan sí ìrìyà wọ bẹ̀rẹ̀ kọlọ́ bàjẹ́ àádọ́ tẹ̀síhìr wà ìdá wàdà òlámìyà dòrò wọ́n mú ọlọ́ láàrin káwá sí kò sàbúrú mẹ́rin anna takrir gaslu odo la tutlu odo tó pé kí a repeat ìfọ́ wọ́n ti kí lára ọba ọ̀lọ́lá yẹn jẹ́ ọ̀lọ́wọ́ kára amdan kó bá kọ́ kọ́ mọ́ ní bí kíláàfi sọ́láàt ẹ̀dọ̀ fún irun fa iná òyìnbá kárára jùzọ àmìnà bá rìpìtì orígun kan bẹ̀ karoko ọ̀rọ̀ sojúd bí gẹ́rì sọ́rọ̀ bí sẹ́rẹ̀ lójú ìyára fi sojúd mẹ́ta ní àmàmà ìbọn rúkú tó tó àrùkú tí ṣe irun wọlé yìí báyìí afá bẹ̀rẹ̀ àfẹ́ tí ìdìdì sami allah mẹ́mìlá tí ó rúkú ìdí wọn èyí máa kíbáwọn sáàkó ìrùn kaba ti yẹ máa kíbáwọn na àpá abdulhafiz ọmọ níwọ̀n pàrún wà wọn ẹ́ sàrádù kí ni kòsúfọ̀ kòsúfọ̀ kòsúfọ̀ tó ìgbóná sọ ní bẹ́ẹ̀ bínú wọ́n bá lè bí sọ ìṣòro òun tó lù bá wọ òkú àbí àti tó lù bá wọ ọkù ní máa rú kú lẹ́ẹ̀mejì ní ẹ̀rọ fi fàtí àìkè sọ̀tò gbóhùn ẹ̀rù kù ẹ̀mí aláwọ̀ ọ̀nà àmìdá ẹ̀rù wà kí sọ̀tò gbóhùn ẹ̀jẹ̀ sọ̀rọ̀ rú kù ẹ̀mí alájà lọ sí sùdúrù ó ti yé kọlá òkè àlà àwọn gbígbé ọ̀nà rẹ̀ ìrùn kọ́ wá sí báwọn ah, ó yẹ بغير سبب بغير سبب شرعي لا يبيك ليه على بيك على بيه تبع في مرة يوان تقوم أكون بيه على السبيه ودي يوا كما دا بيور يا راجي جولاري راجي سلي ولا لجو كنجو كان توا وجاي ọjọ́ júmọ̀ ni ẹ bá kí irun rọ́pà aláàkọ́ bá ṣe sùdúdù tìláwà bá ṣe sùdúdù aláàkọ́ bó ti kú máa sí nù ní òwò kiri òwò báyìí rí bá lọ lọ́wọ́ lè tún rẹ̀ kí láyé wà rẹ̀ àfẹ́ àwọn ọdún dà ah, ó ní ìdíje kiri òwò jẹ́ kí ó ní òwò ìrìn jẹ́ kí mi ò kiri ìdúwà kiri òwò kiri ẹjẹ́ jáde jáde ẹ̀rọ ọlọ́wà ní àkóbá rẹ̀ ó ní wà wọ́n láwọ́ tẹ́ra àlùbẹ́m náà wà ní kùsùn àbdùlá Naam. Rárá o, tó bìí pé àlọ́lá méjì mẹ́ta, iṣẹ́ yọ̀ kan, ọwá máa sí mẹ́ta àbí mẹ́rin, ẹbí àbí méjì ó ti wà. Báyìí tó olóòtú ẹnu àlànú, ó di nà, àbí oṣù bàbá wọn fọ́pá yẹn dé ibẹ̀ ọ̀rọ̀ náà yẹ ló fọ́ káyọ̀ ní ìwẹ̀ ọ̀rọ̀ náà àlọ́ lọ́jẹ́ ìgbà máa kọ́ bá ní bókítì láì rí ẹkùn ilẹ̀ marafik ọlọ́run wí ìyẹn fọ́ wá sí ìlú ìgbà àtúrí hmm. kí ló dàbò rẹ̀ àmọ̀ sí bẹ́ẹ̀ dàbò rẹ̀ ọgá òkú tó sí bẹ́ẹ̀ hmm.

nínú àwọn ọ̀rẹ́ mọ́tọ́rọ̀ aládé ìgbà gbàdé ó ti kí malẹ̀ ẹ̀kọ́ di kí malẹ̀ ẹ̀kọ́ ń jọ gbé ìdàlù kìyàmà ó di yé wa àbúrò rẹ̀ lóòótọ́ àmọ́ níbi àbúrò rẹ̀ gángan sí fún ààrẹ olùgbé kí ni àbíbi wípé sọ̀rọ̀lá lọ sí pápá ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ ó di yé wa lọ́láhù tààlà àlẹ̀ náà. àwọn ẹgbẹ́ máa fẹ́ máa fọkọ̀ àwọn ẹgbẹ́ máa fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ẹ́ ọ̀nà ni màá sílẹ̀ kọ̀ọ̀kan báwọn ó di náà nígbà pàdé bí lórí bẹ̀rẹ̀ yìí sọ́tẹ́ jù ó di nígbà pàdé bí lórí bẹ̀rẹ̀ yìí sọ́tẹ́ jù nígbà bí òwì ni yìí sọ́tẹ́ jù ó di náà ha bryce bryce wá sọ̀rọ̀ pé kí ẹ̀yàn sinmi àwọn yéèdù gbọ́yà yìí tọ́ ó di kí ẹ̀yàn sinmi ọlú ìtàfẹ́ ṣe gàbí mọ́ sọ pé nípa jésù àti ìtura ilé ìtura àti ìdímàtì imam tí wọ́n kọ́ ọ̀rọ̀kùn ní gómi láti bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bá yíkọ́ máa ní ni ń bi ìrìn náà mọ́jú pé òun ti dìde ló ń tiẹ̀ yìí máa ń sọ lẹ́gbẹ̀ẹ́ ní ẹ̀sọ́ àlù àyẹ̀wò ń kó bá wọn ẹ̀wọ̀n fàlẹ́ bí ojúmọ̀ ní ìsìn tí bá kí àyà sùjúdù gan mi sùjúdù tí bá kí àyà sùjúdù ti bá wà gan mi sùjúdù tí wọ́n dáwà rẹ̀ fáwọn èèyàn èmi lọ mẹ́kà rí tí wọ́n tẹ́ tí a mú ní mẹ́kà tí mẹ́mu àsùnmá ó tó ké àyà sùjúdù tó dìrà lókè tí mo lọ sí sùjúdù bá ẹ̀ka kàrí ni àwọn òkú mi ti kò mọ̀ fóun gan ló ń ṣe Allahu akbar mẹ́mu ti báyìí èmi ti bá gbé sùjúdù lọ mẹ́lọ sí sùjúdù obiwa ni ó fà mí kíkí ní dé padà wọ́n wá ní kọ́tọ̀ mọ́tò ní aláwọ́sgbọ́ aláwọ́ kọ́ nǹkan ló ṣe mistake wọ́n àkẹ́jọ wá lọ ní bíkà nílẹ̀ ni láì sójú dáadáa láì sójú dáadáa ó lè sójú rẹ̀ lálùbá fúlàṣí bọ́lá bá ní ó ní ọwọ́ ọba ní irú júdù wọlé lè ọkọ̀lẹ́lágbáwà ni máa ń gbé fúlàní máa ń gbé fúlàní ni ọmọ owó yóò lọ́dá mọ́ ní fúlàní ni jọ́nà ọdẹ ọba ní kí ní irú júdù wọlé lè ọlọ́pọ̀lọpọ̀ máa rí mà ní pàtí ìgbà àti ìlú dáná jùmọ̀ tó ń bèèrè pé lóò pàtí ẹ̀ haka nan abin da maka jaka a cikin wasu ba a can ganta kudiyan wa makami a madina ne ma ni haram kan su da kaje maka yi idon da laiza onwa yan ki zama gwagwai sallu ala al'amuwa fi rahmukumullah ɗaya fi nan su ne a dokin su kulawo àwọn ẹbí tó kọ báyìí tó bá bẹ̀rẹ̀ pé irú wo la ọmọdé mọ̀lẹ́ mọ́ ànáwùsì mọ́ á ní ìròkú ó dìbò agbára rẹ̀ yàtọ̀ bí ó kò yọ àwọn èèyàn kó kó bá wọn bẹ̀rẹ̀ sí nílẹ̀ igbá bẹ́ẹ̀ mú ẹ̀kọ́ orílẹ̀ orílẹ̀ yóò mú ẹ lọ ó ní ọlọ́run kú tànù wa gbẹ̀rù wà pé èyí ló bá àwọn èèyàn tó wá sí mọ́kà ló ń kó báyìí nù bá gbogbo akúlọ́gbùgbé mọ́kà ló ń máa gbé wá sí ni kó lè bá rí Ah, jẹ̀mọ́ tó pọ̀ oyè ọlá akúnlẹ̀ àbí jẹ̀mọ́ tó pọ̀ oyè gbé ọmọ kàkọ́ kásánú yàgì ìdí ẹjọ́ máa ń dùn méjì pé sẹlúlára mọ́ àti wọ́n àtúwárí yàrá àmọ́ kó mú lọ bí a sì sáwọn òkú àtàwọn wẹ̀rẹ̀ la àmì wọn sẹlúlára tẹ́tùlá yàrá ọmọbìnrin kékeré la ah, ọmọbìnrin kékeré ẹni máa dùn méjì àwọn àti wọn gbọ́dọ̀ àmọ́ àti eléyìí o àwọn àti wọn àtúwárí ń wé

da ya kai ba mai kiri lawa ma kamu da ma mai kai kiri Allah ba ku sanuwa ba a mo a kiri mi o gbe ke ma fún láti ni ba oyu ba ni la ilaha illallah ma won ti wali anu la di dun ma ti plan ni gbàgbọ́ àyìn bá ń sọ̀rọ̀ àbúgbọ̀ ló bá ilẹ̀ ìlọ̀lá gbogbo sáfòrí rẹ̀ bá súnmọ́ mi lórí ibú akọ́bá ni ó bẹ̀rẹ̀ sí lé bẹ́ẹ̀ balẹ̀ báyìí wọ́n ní wọ́n lẹ́yìn báyìí wọ́n ti fi gọ́ọ̀tì ẹ̀ àwọn ìgbésẹ̀ tó wọ́n lẹ́yìn báyìí báyìí ó kàn lé gan ìbò wọn lọ báyìí nígbà ń lé lọ bùrẹ̀ ha ọlọ́run mo ti parí nígbà tó kọ́ lórí ibú akọ́bá ni àbàtẹnijẹ́ kẹ́kẹ́ báyìí àwọn afáwọn yẹn ọlọ́ba kú sànù wáyé ọmọ ọkùnrin ní àṣírí abdulkan ajọlọfin àjì bá pè àwọn yẹn mọ̀ àjì ní àdìmọ́kà kò ní o àdìmọ́kà wáyé kò ní o so ọba mi kí kí wọn sì mú ní kò ní tìyàn kan ó múra lọ fẹ́ ṣe ní kò ní tìyàn kan ó dìgbà tó bá má níjọ́ ká àwọn olùbá ní kù ní sí káàfù ní wọ́n ibi sáàyù ní wọ́n ló ti fara mi gbogbo iṣẹ́ dá ìyẹn ṣe sáàyù lẹ́ẹ̀mejì àbúrò àwọn olùsí àti ní ìtàṣẹ àti ìkan ní wọn kàlí wa ní àbí rẹ ṣe ń gbà ṣe ń gbà àmọ́ kò sí kẹsẹ̀ bàmí ṣe kẹsẹ̀ àbí ti àwọn èèyàn ẹbí bíi ìdẹ̀kùn kábà wọn ní àdúrà kan ní máa kọ máa kì kábọ̀ mú ibi kọ́kọ́ rẹ o òun ní àdúrà kan tó ń fẹ́ sí bẹ́ẹ̀. Má gbé e ni. Má gbé e ni. Ìtọ́jú bá ti gbé òun fún ọwọ́ rí ọwọ́ kí n gbé òrìn ọlọ́run ti mi gàrí láàbí ìgbà tó níbẹ̀ gan ló ti dúró lẹ́rí ìdíkà mi ọba ni mo ní kílẹ̀ fẹ́ẹ́ ṣe ó ní ẹ̀dàpọ̀ ẹ̀ràn mi lọ iye tí kílẹ̀ máa fún yín o kí n kọ́ bọ́nu ìdàkùn kábà mo ní kílẹ̀ dé mo láti ṣe ìkẹ̀lẹ̀ mo ní mo láàfà tó fi láti ṣe àgbàlá àkọ́ àtẹ̀yìn tó bá gbé yín mo tì tí ìtàn ẹ̀ bá há yóò tù ìtàn gbogbo àwa wà fẹ́ sọ̀tún pé ìtàn ìkọ́kọ́ yẹn wà lè gbàdúkà yẹn lọ tí ó sáyè tí bá tì yí kíkà ò jáde ẹ̀fẹ́ntàlẹ̀ yóò padà nígbà tún ni ìkà làáfà yẹn ìkà ọkùnrin tí ò sí ṣe ló ń sọ fún yìí ní ìmìlíkà tèmi báwọn kò fà á sí burúkú ẹ̀ ní ó dúró yẹn. kíláwí ìgbìnà nílẹ̀ ولو أن هو بعد أن غسل يديه بي ولو أنه بعد أن سجد رجع ورفع لبطلت ọ̀rọ̀ annáwó bára àn gbogbo èyí ń kí lọ́nà sí ó ti wá lọ sí sujud ó ti wá dìde kó ń sujud wọ́n ti wá lọ lérò kú ó di wa ó ti lérò kú bẹ́ẹ̀ sọ́làtò inú ètò ìdí àbí sọ́làtò bẹ́ẹ̀ kí irun mọ́ bàjẹ́ àbí sọ́làtò kí ẹ wá sujud kọ́ wá padà lọ sí rúkú lọ kú tí mo ti bàjẹ́ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀. ẹ́ naam rukú bẹ́ẹ̀ ìyẹn lè kéwọn báyẹn kí ló gbàyẹ ìyẹn kí lọ nìsín ṣùgbọ́n àwọn ọmọláàbí ọwọ́ àlọ́ títí ju straight kò lè kò rukú ọwọ́ àlọ́ rẹ̀ sùn rukú ọwọ́ àlọ́ rẹ̀ sùn ní wàlọ́jà kí máa.

bàtà wá ti di sí ìwé ọmọdé di láti ìwó sí ẹlẹ́gbẹ̀ẹ́ wá ti di dàrú hmm. wá ló fẹ́ oṣù wá lọ́la fún ìmọ̀ràn gbogbo ẹ̀ máa lọ sí ìdí kó tó ní kí wọ́n padà sí ìdòkó wọ́n ti padà lọ ìdíje omi ti ìdòkó yẹn olùbẹ́jì. omi ti ìdòkó láàrin ìdòkó yẹn lọ ara yẹn ni ara yẹn ni lọ́kàn àti ìbàjẹ́ máa lọ́ọ̀nì nígbà tó ń tẹ̀lé ìmáàmù lọ́kàn àti ìbàjẹ́ máa lọ́ọ̀nì wọ́n pẹ́ ọlọ́pàá wọn lórí ìdòkó kó tó lọ sí sojúdì ẹlẹ́kẹ̀jì àmọ́ ọkùnrin kan tó pàlá di orí ìdúró tó wà bí ó kà sí irúkú ẹlẹ́kejì ẹ̀sìn ìdúró ẹlẹ́kejì ní ẹ̀ka ìdìmọ̀ lọ́nìí kò sí pé ilé kọ́ńtà jókòó lọ́kùnrin lè bá wọn ara o ara o. mo bí fẹ́ kọ̀ rárá kásẹ̀ ló gbúra lọ àjọ yìí pẹ́ gbúra lọ ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ní ọmọ ọmọ tí ń sìn. ọ̀rẹ́ ìkọlẹ̀ mẹ́bí o

ìdí wọ́n abójú ọdún abójú yẹn ìgbàlá rẹ̀ jẹ́ ó sì wà lọ́pọ̀ ara abójú ọ̀tẹ́ ní ìṣẹ́ kí sọ àfáàyàn padà tó pé kẹrìtì ìbìyẹn náà ọ̀rọ̀ yẹn ni ó di wà ìgbàlá abójú yẹn nìsín ìdí tẹ̀ bàbá lọ nìsín wọ́n á fínú ọ̀rẹ́ ti fínú ẹnu àbí kí wọ́n fọwọ́ tán wọ́n bá fọ ojú wọ́n á níbi akọ́lọ́rọ́ ti dá ìmọ̀ sí mọ́bíyà ìmọ̀ sí ìsìn ṣáàkì ó padà síbẹ̀ kò ní kàwé ojúmọ́ ó bá lọ́la ìlọ́ni ó di ìtòrí tó fi lẹ́yìn súnà ni ó di yóò padà ó tó máa yóò máa tà lọ́la ó di ọ̀rọ̀ mi ẹ yé yín. apá alágbèrè nígbà àlàlá o, ó ti àlàlá ẹ̀ nígbà tí àlàlá ẹ̀. Ẹgbẹ́ ọ̀rọ̀ yẹn ni, ẹgbẹ́ bí ojú ló gbàgbé ọwọ́ hmm. ti débi orí ní èèyàn sọ̀rọ̀ lọ́lọ́ ọwọ́ abọ́jú ọwọ́ ti débi orí tí ọ̀pá méjì débi orí ẹ̀yìn bọ́jú yóò padà sí ojú yìí ojú gẹ̀dọ́ orí ó di náà kí lọ. Hmm. لم يطلع ولو أن بعد أن سجد رجع ورفع وركع بطل الصلاة شفاعة وسجودها بابا سكري فيزباركوا يمنتي بجاء ديوان والترتيب موجود في هذا وهذا بالترتيب كتلي راما هو عم بيلي يلا لو عم بيقولي وان بيتي ينونا لكن زيادة ìsọlá tẹ̀tìlù ha ọ̀dẹ́rẹ́ fi wọ́n tó lá tẹ̀tìlù àmọ́ àfikún lórí àlùwàlá ọ̀bájẹ́ àmọ́ lórí irun ọba irun yẹn jẹ́ gọ̀rọ̀jú masalan fi àìlà àdá àlùkòlá láti tẹ̀tìlù ọ̀ àìdàn lẹ́yìn náà ìkúra síbi àwọn oríkèéríkè ara aláàkọ́mi tí èmi sọ yẹn ọ̀bájẹ́ وإن كان رجوع إلى في الحقيقة لا يعتبر وضوء. لو قلت على كده يعني أكون وضوء أكون فورانوني.

يرتكب عن يكتسل يكتسل وجهه ثم يديه بين تبع مجوه ترتيب يعني كيف وجوه ثم يغسل يديه كيف هو ذات عينيه وجوه الصحيح شنو لا العلاء رجع بطريقة تسبيه ثلاثا مرات من في ركوع هذا يطلقه في تسبيه ما من في ركوع بعدما سجد قال فوضت عن نفسي فضيلة أي مميسي أولالا سأرجي لأجل أن أصلي ثلاثة دي قال نقد واقعين قال له في تسبيل مثالي بركوع تكتب صلاة صلاته في كي أتبعنا المهم أن هناك فرقا بين الوضوء والصلاة المهم أن كمان يتبع بإنوة الولاء من أجل هذا الفرق لي لا عبدت فيها الآن حتى حتى أراجع وأتعمل إن شاء الله ما في قدع عذير نقال يقولون تعالى والله تعالى أعلم حدوما يا أبي صلى الله على نبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته